أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته أه، أبدي إن الله سبحانه وتعالى ورجو رجينا البركة egun ya albarka to dojo ya albarka awawa mujo amma albarka larti alamerewa adiniya aliya iruka nike nubu yele pile egungun to yo na mana ẹn ti karatu adé òun ní fi bọ́lé olùmọ̀ràn pèjì inshallah karatu wa ngini ci global maram 467 main 468 bo kami karatu wa le kadin ni de karatu ka anya jururi de karatu gini bayan wala ngici dodong eh uh, o eno ga salatul marid o eno ga abeno ga jowo ngule ẹnẹ ọ̀gádẹ́ kan kìdẹ́ ọlọ́ọ̀lá màtí lódó ìnẹ́nẹ́ ọlọ́gágì akẹrẹ bá máa dọ́ ọjọ́ ti kọ́lọ̀kọ́lọ̀ nìtì ìnàgẹ́gì ṣọ̀gá ọ̀ọ́lá kẹ́ẹ̀nẹ́ ti àdága ṣọ̀gá ikú ànìdágò kí ti rúkú yìí ìwọ́n dàbí kó rúkú yìí tàtẹ́ ìdàbí tó yá kadánẹ̀ ìmójì tí kíkọ́ ìdàbí tó yá kadánẹ̀ ìnẹnu ọ̀gá ọ̀la kàdọ́mọ̀ ọ̀gbẹ́gbẹ́ dẹ́kọ̀ ohun yìí inúkẹ́ ṣùrùkú inú inú àlẹ́kẹ́ ṣùrùkú jẹ́dà méjèèjì a máa rọ̀kọ́ ya ìṣẹ̀gbìtì ohun ìyànà na ẹ̀nẹ́ kàdọ́mọ̀ wọ́n sọ fọ́ ti tẹ́lẹ̀dẹ́ ìyìnkì òun ní inúkẹ́ ṣùrùkú ì àmọ́ in da nake ce so ọmọmọ ya ka àwọn àwọn gbogbo ọdún ìnànà ọ̀gá kàdọ́mọ́ òun ní kí gbogbo yán lè ó dágbà àtàtẹ́ ní tákí ní kí dágbà àtàtẹ́ ṣẹgbàkí dágbà àtàtẹ́ ti kó lọ náà òun ní kí mánéjì sọ

ẹnu ọ̀gá olú múnẹ̀gẹ̀ ìdàtí ìwọ̀n ànẹ̀ akọlọwọ́ kéèké ìgbẹ̀dàtí ìrànẹ́nẹ́ kàdọ́wọ́ ìdàtí kò nígbẹ̀ ìdàtí ìníkẹ́ set ìdàtí òkè àpéjúró kíbọ́là abó na àdàtí kí lè ẹnu ọ̀gá àmì máa lẹ́mi fíkìrù mẹ́ni ó ẹ̀rẹ̀ ẹ̀kí yìí kíbùlà ó yí ẹ̀kí tó lánẹ́ alùpùpù lẹ́ọ̀bì ọ̀họ́ mọ̀mẹ́dù kwánẹ̀ dágó ngbẹ̀pẹ́jọ́rọ̀ abáyọ̀ mọ̀mẹ́dù gbọ́ánẹ̀ ngbẹ̀pẹ́jọ́rọ̀ ayọ̀ díbùlà ó nà á dàtí sọ kì ànù parí ní kí ó yí tó ní má ní kí wà nílẹ̀ àmá jẹ́ ń kí ẹlẹ́ máa yẹ́ ṣe ní à ẹ̀pọ̀ dàtí àyè hàn ó yí ẹ̀ ti tọ́ yẹ̀yẹ̀ ẹ̀rẹ̀ ti yí náà ẹ̀rẹ̀ ti yẹ wá òye ìkáwẹ̀ ọ́ yẹ̀yẹ̀ kíkà dání ẹ̀ àmẹ́jọ parí kíbẹ̀lá jẹ́ ń kí lọ bárẹ́ kákẹ́dẹ́ káyọ̀ òye ká nìyí àmọ́ ọlọ́ọ̀lọ́ làkídẹ́ àgbọ́mẹ́ tọ́ ìlẹ́un kàjálí gbà mẹ́nà ọ̀gá kì máa nà ẹ̀kọ́nú gbà bọ́wà ó yí ra mi máa àmúgbò màdúkùn ẹmà pàgbé ẹ̀tẹ̀gbọ́ àkàì máa fún mànùmà ìṣọ̀lẹ́ máa kẹ́ẹ̀lẹ́ kótó àdíṣe máa gbà mọ́ náà lò ṣe ń máa sọ̀gá yẹ́ ń máa ọ̀gá mọ́mú òkúta dúwá mẹ́lọ́wọ́ àfọwọ́rọ̀ mọ́mú òkúta dúwá mọ́ ìkójí àbẹ̀kùn àjẹ̀tẹ̀ gbáyà ń kà tó máa ń lẹ́wọ̀ ọgbámọ̀rin máa bá tẹ́ ẹ̀ tí ó rà sí máa rò fún ìṣe ilé àyíkò sì jẹ́dẹ̀ máa mí kẹ̀kẹ̀ máa gbáyà ń kà wá náà gbámọ̀lẹ́ máa ń dùn mọ́mú jíde kọ́ wọ́n máa ń wọ bàbá mi ẹgbò pàtẹ́lẹ́jì àti ohun ìṣògbìlì òtí ní títí tàpá ní gbogbo àbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀ ìyẹ̀kẹ̀kẹ̀ lọ́mọ́mùká ìkéjèèjì ìdí olùmọ́mùká mọ̀ bí ẹ ọmọ kékeré yìí anyágbé àdíṣẹ́ ká anyágbá abájọ yìí òun àti mọ́tọ́ ọmọ ìmọ̀ ayú mẹ́rin tí òun àgbà ọmọ ẹ̀kẹ́ ẹ̀yà kàkẹ́ di bàbá ògbó ètìta ti ẹ̀yùn ẹ̀mù ẹmọ wàlẹ̀ wàlẹ̀ ògbó àti lẹ́nà mámọ́ ẹ̀mí tọ́ àdí bàbá mi kò adịghị ẹ̀ṣòkò ọjọ́ m. ẹ̀hùn bàbá ni kọ́ sí ẹ̀mọ́ kàníbi kàtàkẹ́ tolabalẹ́gì karatu kàdé ohun ọbájọ́ ẹnu ọ̀gá kọlọ̀kọlọ̀ hàn sórí àdẹ̀ ẹ̀yí orthopedic hospital ẹ̀yí physiotherapist department àmẹ́nu ọ̀gá kọlọ̀kọlọ̀ kò sórí akóṣakádùn ẹ̀lẹ́ àmú nìkìjọmọ́nù ẹnìkì má nìkìjọ láǹfààní ẹnìkì mẹ́mdọ̀ wà ní owó adé ohun ọ̀tá mẹ́rọ àbíkú dàtí ìrídàkọ́ ọjọ́ ìjẹ̀tọ́wọ́ ìsìn màmá ṣọ̀gá ẹ̀bà pàmì mìtìlẹ́niọ́n fẹ́ sickness màmá ní kí wọ́n alamadágún kọ́ la máa gá kejì dò àṣẹ má bí lẹ́wọ́jọ́ mẹ́gbà jẹ̀má ọ̀cháká ọ̀bóyí má lọ ọ̀yá ìrẹ́lẹ̀ dún ṣe dé àrídà kọ̀wé má nẹ́gẹ́nẹ́ kí nà láàárín ọ̀la ẹnu ọ̀gá máa ọ̀rẹ́ Ogbute ọlẹ́ ọlẹ́ ẹnìkẹ́ burúkú ọlẹ́ ẹ̀mdà náà sọkọ́ lọ́wọ́ pa some hour in two hours ṣe yọ báyìí or some minutes ẹ̀yìn àbòjò ọlẹ́ gbúrù lójọ pàtàkì ẹ̀yìn àdójí tù yóò tọ́ ẹnu ọgẹ́ òyà ìwọ̀n ẹgbẹ́gbẹ́gbẹ́tọ̀ làwọn àbájọ yìí zúrù pé tàbí ákùrù kí wọ́n báyìí ní kẹta yóò tọ́ ọlá kẹwàá lé báyìí ọ tírítímẹ̀tọ̀ ọlá ma ń yá dó ẹ̀ ẹ kàkí ni àmẹ́wé kún ọ̀ṣẹ́ tàbí akíkáì ọba tákà má jáde ń wakọ̀ lọ́wọ́ yìí ọ̀ẹ́lọ́nà adéyítàkẹ́ treatment kami doctor treat yake ana kanya mowo zuru e kuzuru mi laser mawya yake shi da ma kuzuru inde kullu na karibu jite lokata kami doctor yake wa zuru ki asr mawya yake mko goda mu karatu she ka ce e, e, da gudu eh eh hadith 160 wannan a ne karatu wai goda ma 462 63 eh àti ilẹ̀ ihò lítàrí global maram kàdé òun àti ilẹ̀ gúdọ̀ jẹ́lẹ̀ a sọ gáàgì ní kí wọ́n dàmá magaribi kí iṣẹ́ ní kí wọ́n dàmá ikọ̀ magaribi ọjọ́ gari kí àdáánẹ̀ ní kí wáwẹ́ ikọ̀ ọ̀yẹ́ kí jù tí àyáwá yọ gbáàmù mọ́ mau yang ya tung ke wale banyi ki ki de ke ki ana ka nyawe chan ke unga so aba yo ke mani ka chini uyo ye ke yi ya ni ke goda no mbe ki de do mbe ki ni license e wo kwa ne nyowo mama de فخلف من بعدهم خلف أضاءوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون ضيّا abobibi màáyá gbẹ̀wò yóò yá nàìjíríà màáyá sọ́wọ́ ọ̀kàtà màmá alẹ́màálẹ́ wọ́n ti ní nídé kú màáyá dábà tí ó ná bíbí màádọ́ gáyà ẹ̀nà sọ́wọ́ gbogbo ilé ìbí ẹni àmọ́ òṣìṣẹ́ ilé fẹ́sọ́fà ẹ̀lkọ́nà gọ́yà ẹni kọ̀gá yẹ́ngùn àwọ̀ dìlé zúrù tí kò láásàr kọ̀gá yẹ́ngà dì láásàr wá sí àmà dìlé magaribi tí ìṣá kí a mọ́dá yìí kí a lè bọ́dà combination takọ́ òye da mádọ́mọ́ mẹ́nà ọ̀gá ma ó yá ìrìnlẹ̀ òun lé ògbó ma ọjọ́ ìlú wọ̀lmọ́ná fi kún ilẹ̀ sọ́láàtì قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا بمنافق ديني أو ما تشيكي لكل ما ماشي منافق ديني يراؤون ما قوان ما ينسو كبيش تدالي لما ما سو كيجي لكل ما ما بما جدا كما يسو إبا قاموا كسالى ما قوان دغا سو لوجو هولا يراؤون الناس أو ما تذكر فيلما ولا يذكرون الله إلا قليلا ما تذكر ريو جو ayo yo odo àtìbádọ̀ ọjọ́ tẹ́lé ọ̀tí tí kí o tọ̀ inṣáàlá wọ́kì ṣọ̀gá jẹ́wẹ́ àdìlé zúrù tí kò látàrí magaribi tí kò ìṣá àbẹ̀kẹ́dọ̀ àbẹ̀kọ́bẹ̀nẹ́kọjọ́ ni inna salata kanat alalmu'minina kìtẹ́ẹ̀bẹ̀ mọ̀kúta ọwọ́ ìṣẹ̀dẹ́mọ̀ yàrọ̀ yéèkì múdí múrí ni sàbàpọ̀ ọ̀làmù àbẹ̀ká pẹ̀lú mù náà fi kí àbẹ̀ká pa fásitì ọjọ́ ìjẹ́kádé òbí lẹ́nu mọ̀nà mbégidé òbí làwọn abébí mọ́gbàdo mọ́ gbé alẹ́ lẹ́tẹ̀ alifazikado lọ́la aláwọ̀ nígbàdó ẹmú àgbàdó rẹ̀ wọ́n tẹ́ abẹ́gì jọ ma pẹ̀kọ́ bàbá yọ mẹ̀mẹ̀lẹ̀ kọjọ́ ló máa mú mi ni ǹbẹ́lẹ̀ wọn jẹ́ ni iná sọ́láàtà kánà alàlmú mi ní na kìtàbán ọ̀wọ̀ tẹ̀dọ́mọ̀ yẹ́ ní kìí mú mi ní kìtàbán ẹn ma àmọ́ múmi ni kì ṣe yíkọ̀ ọ̀wọ̀ iṣẹ́ ṣọ̀wọ̀ kàábí oyé bí kí mú wọn bí tí ò bèèlẹ̀ ọmọ àwọn ya ìran máa ń àṣìkára tó lè wúdọ yẹ́lẹ̀ màníkẹ wọ́ ọ̀dà máa ọ̀ọ́nà ọ̀lẹ̀ màníkẹ wọ́ ọ̀dà máa tó dé omi wọ́ ọ̀dà máa tó dé ilẹ̀ ilé kí wọ́n gbọ́n máa màníkẹ wọ́ ọ̀dà máa tó dẹ́ tó yí alìkọ̀ májẹ̀lú màṣọ̀ kankọjú àkílẹ̀ tàlátà káàkiri tàlẹ̀lmù ní ìnà kìtàbà mọ̀kóta ọ̀ọ̀lẹ́ tí ó dága sọ pàmẹ́nà ọ̀gáṣì màdé exemptional christian alámẹ̀rẹ́ màṣì ọjọ́ ṣẹ̀dẹ̀ lọ́ngàmà ẹgbẹ́n kàkà yìí bọ̀tọ̀ agbá tẹ́ẹ̀dì lè ṣubú yìí gbogbo kọjọ́ kí mọ́ wọ́n máa kà yìí yíyà tẹ́ẹ̀dì mm, lè látìr gbogbo akẹrẹ̀bí mẹ́kẹrìbì náà ọ̀láìfà kàkìdẹ́ ẹgbì olídà ìbọlógún mara mi méje àdìsẹ́ ẹyọ méje kẹun ẹ̀ máa yẹ yá ẹ̀ká máa yín àdìsẹ́ lẹ́tà ní bẹ̀yà ní ẹ̀kẹ́ ní oríṣi ẹ̀dẹ́gbọ̀n ẹ̀yà fóòdù bẹ̀yà ní ẹ̀sìn nìkẹ́ lébà ẹ̀lí ọ̀tàkàdà sọ̀látù áhàlìl àzẹ́r mẹ́dọ́kagbọ́ sọ̀látù áhàlìl àzẹ́r ibùnú tẹ̀míyà ìní topic sọ́lọ́tọ̀ alìl àdáàr ìní special topic ó yá máa ṣọ̀wọ̀ ubeti nobiri kọwọ maniki na rila namoni ubilaga sheik osainin ìkọ̀tákàdá musamman special ti tó dúdú ìkọ̀tákàdá lẹ́nu tó dọ́ bókì nùzùrí bókì nẹ́skúsì kọ̀wọ̀ máa rí dàbọ̀wọ̀ yá mú nẹ̀tẹ́ tó gílẹ̀ ìkọ̀tákàdá ilẹ̀ بلال سيفك ومالكية مختصر خليل رسالة أبو زيد الكيرواني التي مدونة الكبرى ها أبكي أجوبة تيدية على مذهب إمام مالك ما تتراي بيتي بيتي بيتي بيتي إيه explain أبوك النبي هو بيتي نزري أولى ما نزري أوغا manozuri akanyakidane abo madeta ọwọ́ ọjọ́ ẹ̀rú ẹ̀hìn àmá níbi mọ́wọ̀ ìlú ẹ̀pẹ̀kọ́ e ìdúpẹ̀kù máa ṣe ní abọ́wọ̀ bóòlàdẹ́ detail explanation ìdí àmúlùká ìrìnà tó rí àwọ́kìdẹ̀ ẹ̀lẹ́sẹ̀yìn náà ìlú àwọ̀tàr ṣẹ́rìn mùntàkàl ẹlẹ́síò lítàfi alìmọ̀jìmọ́ ẹ̀yí imamu náwàwí àmú lítàfi ìjúmà ní headline topic èkì àti ọ̀wọ̀ ẹ̀bókì ní ọwọ́ ka màmá ní ká mọ́wọ̀ gbówá kí ojú ọdá bá gẹ́nẹ́ ìnọ̀lá rí ọ̀lá ti dé òyìn ẹnẹ̀kì tọ̀hún ṣe rú ẹ̀rú lálẹ́kì máa ní kọ̀ntróòlù wọn ní ẹnẹ̀kì èdè arúwá nẹ̀kọ́ ọlọ́nkì máa ní kọ̀ntróòlù wọn ní máa dọ̀wọ̀ ya ìwúnú ẹnẹ̀kì òbíọ́kọ́ alálẹ́kì máa ní kọ̀ntróòlù wọn ní tó dún mọ́tò máa ní ààbò má máa dùn á sí orthopedic hospital tẹ́ ìlẹ́gẹ́dọ́ kwánẹ̀ dẹ́rẹ̀ kwánẹ̀ owó gbóṣẹ̀ fúnṣẹ̀ fún yànmọ̀yànmọ̀ ìfún ìyàdẹ́rẹ̀ lóko ṣe lálẹ̀ alálẹ̀ ìṣòkò àbọ̀ pọ́lẹ̀kẹ́dùkú ànẹ́nu ó yàtọ̀ ẹ̀yìn alẹ́jọ́ ìmátàmọ́má yẹ mọ́nú ọ̀rẹ́ ọ̀yà tíríkẹ̀ lónẹ́ ọ̀yà lẹ́kí kí ní kí dàkúrí kóhùn ìgbà gbìtọ̀ wọn àdàgún ọgẹ́lẹ̀ ìyá àdàsó yàtọ̀ wá níbi kó bọ́lámà ìtọ́yà ọgẹ́lẹ̀ àtọ̀ bọ́lámà

amọ́ọ̀dà ọ̀nàlà olókọ̀ ọwọ̀ náà ó yẹ́ ẹ̀nà ti déhù yán ọ̀la ọ̀ ti ní freedom ọ̀la ọ̀ ti nàlá rí ọ̀la ọ̀ màmá mọ̀dà lẹ́tẹ̀ ọ̀ màmú yọ ríyàn màmá mọ̀dà ẹ̀bọ̀ kó ríyàn bí ọ̀wọ̀ tẹ́ ìdúgbò màmá lọ́la dùn yá ni wọ́n ìdúgbò fi talọ́la ìtìtẹ̀ mẹ́mà mà jẹ́ káma títì ìdúgbò fi atalọ́la àtìtẹ̀ mẹ́mà mà ó yá yìí hàn máa núgọ̀nùgọ̀ ọ̀wọ̀ ìdọ́mọ̀kẹ́tẹ̀ yàtọ̀ mọ́lítàfi sọ̀lá tù àzáàrù àwọn olùdarí òdodo wọn mẹ́jọ òdodo ayé sọ ìṣe lẹ́gẹ̀n fatawa muhimmatun tata'allaqu bis salati èyí bin baz bin abdul aziz bayo takada ina wọ́dẹ̀ kí fatawa salati li ibn taymiya na dọ́gbọ́ fatawa salati ونأتي بذلك أخذ وليتمنا فتوى الصلاة ابن التيمية ilé sọ̀rọ̀ owó màtí ní ní ọ̀n sákàtílẹ̀ nana tèrè àtúntò ní nàlẹ́ta ọ̀rọ̀wọ́ kéde ma discourse yíyú wọ́n láyọ̀ ọ̀wọ́ jọ ń pàkẹ́ yíyú ẹ̀ bá ẹ̀ sọ̀kà tún nánú yọ́ lọ́wọ́ jọ ń kọ̀wọ́ dẹ́ pàkà yíyú ẹ̀ tàbí ìyẹn dẹ́ pàkẹ́ yíyú ẹ̀. ẹnẹ́kẹ́ ẹnugbókò náà gbàyí tẹ́ àmì màtẹ́rẹ̀ àmà anẹ́sì tẹ̀mẹ́ màá ẹ̀hùn yà lọ ládọ́mọ́ gbogbo ẹ̀hùnkù tẹ́gbẹ́ mọ́tò wúyọ̀ kò yálẹ̀ ẹ̀hùnkù gbogbo ẹ̀wúyẹ̀wú yìí o abẹ́ tọ́ọ̀lẹ̀ yíò takàdá ajú ìbẹ́tò sí ìdí yà kọ́ takàdá yíò fatawa muhimmatu tata alákòbí salati gbẹ́rẹ́ ni ẹgbẹ́gbẹ́rẹ́ sọ̀wọ̀ abẹ́lẹ̀ ní kí pírímàgbé bọ́ọ̀sì 16 sita ọwọ́ ṣe mẹ́ ọwọ́ ìṣìṣe mọ́tò mú zuri seme yeye anya dago gogo taki la ikola sar ki wana be kele zero go sa be ko fanya be ko yale o i agba kolo e bokan bata ti ti ojiji gba oji kan to he gba gbada obi un to prima un tan to he te mari mu tan la mai wona kelete awo seme abeto kolo bleki wa kolo ewu ọ̀wọ́ ẹ̀mà ọ̀yá ìyẹ́ mọ́tò yẹ múwẹ̀ mọ́tò ìbọ̀ múwẹ̀ yìí ṣe driver stop wait I want to pray which kind of prayer pray no now I want you to stop for me I want to make ablution and stand outside of this uh, bus here we stop for you maybe you are a madman you are Boko Haram book are your men throw this man out of this book ẹgbẹ̀ ẹ̀yà rẹ̀ yẹ̀ ìsìláàmù ìyífù kó yíwọn ní ìwà pọ̀ ìwájì pààrọ̀ yìí màmí wọ́n lẹ́gbà mi màmí ìsìláàmù èyí káàrọ̀ yìí kẹ́bí àmúnà ẹmọ́lẹ́dúdà bàrà màmí kọ́ ẹmọ́lẹ́dúdà inú gbé òmèrè ọ̀gbùn salesman na boko haram we be my your bus stop abekubo kan mu church there we have boko haram in this house. bus here ẹ̀hùn ìgbìyànjú tó wá dáadẹ́ ìrẹ́jú ọjọ́pá dí ni ẹ̀rẹ́jú àdí ni ẹ̀kọ́ kọ́sọ̀ kàtí kọ́lí solúṣọ̀nù ẹ̀jẹ̀ tó mọ̀kà ní ìlú ẹ́ ẹni tí ó lè tàbí sọ́dátù alẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́ ẹ̀nà ìgbàlẹ́ ọgọ́ àbóyẹ kàkùnmọ́ ẹnikẹ́ kàkùnmọ́ mẹ́mú mọ́tò ẹkẹ́tọ̀ abájú àyí ẹ̀mọ́ yí máa ká yíò kẹ́ ẹ̀kù lọ́bítọ́gẹ́lẹ́ màmọ́ ọ̀rún yá ìhẹ́ máa dò yá ìhẹ́ lò ẹ̀yìn àtọ̀ ọ̀gẹ́lẹ́ abẹ́ ẹ̀yìn àtìlẹ̀ ẹnẹ kàmẹ́lẹ̀ bí ẹ̀nẹ́dẹ́ náà lé abamela machine dunya lela mawa lela mawa ya nayo die goga ni ya moyo lele tabu idia ni tabu yoli idia batabu e moni ke tabu ole ke dai ole ka se tabali idia tabu woni ke mutabu to yo lela mo statement ọmọ kí lulu fáyò tí à ní fi wó rí àbẹ̀kọ́sìyàn máa lò yẹn gbàdẹ̀pẹ̀ mọ́jú orí tẹ̀wọ̀ yóò rí tẹ̀yìn nìkan náà màmọ́ ọ̀wọ̀ bí yáyìí ẹ̀

ma'arij masu ma ya yi dunwa inda insana kole fahalo a أعوذ بالله من الشيطان إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا إن الإنسان ما يعلم أوكي الله أعلم وإذا مسه الخير منوعا إلا المصلين أو بلدكوما الذين هم على صلاتهم دائمون إيوما كادومو دابي ọjọ́ ẹni innal insana innal insana khuliqa halu'a gaskiya o nawe ma wana shi innal insana khuliqa ma shonu nawe le halu'a ẹni tí máa dà khuliqa ọjọ́ wọn ihe ju anẹ ọjọ́ wọn ipe kárí ọjọ́ wọn abó nawe le dẹ́dẹ̀ ó nẹ̀rí ilẹ̀ yóò yá ní ọjọ́ ní àfikàrí ọjọ́ òun láti yẹ́gbìtì ìjìdọ̀jọ́ òun ìtì tó dẹ̀wù explanation ni wọ́n sọ́tí ní ṣílẹ̀ ìlà mẹ́sẹ̀hù ṣẹ́hù jẹ̀zú àá gáàlìkò nẹ̀ẹ́ takọjú àkàbálẹ̀ rẹ̀ ìlà mẹ́sẹ̀hù ṣẹ́rù tí ń kàkàyà kó kúrọ̀ láhẹ̀ẹ́lẹ̀ jẹ̀zú àá ipò tí gbègbélé ìlú dọjọ́ ọ̀làkàmádùn pẹ̀fẹ́ gbọ́ pààlọ́ ẹnẹ́ tìlódùn ní wọn àti ní kàájú dọjọ́ wọ̀nyí

ẹwọ bíbí ìyà anyádọ̀ ọ̀tọ̀ yíó òkọ̀lá bíbí òun ya pé alú ìdọ́gba ìhá ìdọ́gba máa ṣàyẹnu ìdọ́gba máa ṣòdì ìdọ́gba máa bíàdọ̀ wá ìyá bọ́kù máa lọ máa yẹnu gbé àfà gbogbo àmì kírísítẹ̀n ọmọ gẹ̀ẹ́tẹ́ ẹ̀wọ̀n tó mà tó ń lọ́gbà wòdè yà yá àgbà ilẹ̀ káyẹ̀ṣẹ̀ láyẹ̀ ẹ̀dà máa lè ìzámẹ́sẹ̀wò ṣẹ́rú jẹ́zú à ilẹ̀kẹ́tẹ̀lẹ̀ àà wà ìzámẹ́sẹ̀wò ìkọ̀ìrù mẹ́nu à tí a mú pa ìlọ̀kímdà ní èrì ọjọ́dún ìyàmùnùkú kà mú ètò ìkọlọ nàìjíríà lè gbọ́ pé léèlé ìyàmùnùkú àbẹ́gì nọkọ wúléwúlẹ́ àmùnùkú èkì yàn mú ètò àmà a àmà ṣòwò gbọ́kọ̀ ọmọ máa yọ bẹ́ẹ̀lá àmà ṣònùkú wọn bá yọ yìí kéè àlérí àwọn ìyọ́láwọn bà mẹ́nu a ìyọ́láwọn bà gbẹ́dọ̀kọ́ ṣùkọ́ lọ́jọ́ jẹ́ yọ́lá ń bà bónúgbò ní ṣọ̀bàtà wọ́n yọ́tẹ́ yọ́lá ń bà bẹ́ẹ̀ sàdínì yọ́ yọ́tẹ́ ìmúdẹ́nẹ́ yànyáwó yíó bọ́ọ̀lù àwà mẹ́ta ẹ̀lẹ̀ ìmúdẹ́nẹ́ kì sàmá yọ́kọ̀ yàáná kówíyìn ìmúdẹ́nẹ́ kí ó àmónùkú Ilẹ̀ ìmúkọlì ó lè kéèké a máa sọ. A máa sọ ọ̀ṣọ́ lọ lámàṣẹ́. A bá máa sọ ọ̀ṣọ́ lọ láìbà ọjọ́ mi kọ́lìtì a máa sọ ọgbà bóyí lẹ́dẹ̀ ìta. الذين هم على صلاتهم دائمون الذين هم دائمون على صلاتهم àmìlẹ̀ ṣùgbọ́n kì pákà ìyàn ọ̀rọ̀ ọmá ma wá àṣíyàn ọ̀rọ̀ ọmá ma wá àṣíyàn ọ̀rọ̀ ọmá tó rà dók màdé òun tó mọ́ ọbọ̀ ọ̀tẹ́n ma tọ̀ ọ germany ma tọ̀ ọ egypto ma kí pẹ̀lú láti dé ọ̀wá àmì sún láti dé ọ̀wọ̀ ìdádé ma wọ́n òun yìí nínú ma bọ̀ ọ̀tẹ́n ó lò lólóbìlẹ̀ ní tí èrì ló tún yàn kọrìnà kọjá àhìlà máa táwọn fún mọ́mọ́ kọjá àhìlẹ̀ dùn gbókòlógbò kìdẹ́ fà gbógbó tọpọ̀ má dìjẹ̀ sí àwọn ohun olóbìlẹ̀ kì hú yàn kọ́ yà ìgbé ìfìm kí plasma kì máa yú tẹ́kì wá bí fíìm channel lójójó yìí kí tọ̀wọ̀ náà fíìmù kì wá gbó kọ́lọ̀kọ́lọ̀ ní ìyẹ́wọ́ ọdún tánà àà alẹ́gbẹ́nà wọn alására ti yí dá imun àbílẹ̀ ṣùgbókì lọ́gọ́ sí ọwọ́ máa dẹ̀ àbílẹ̀ ẹ̀nà environmental influence exchange ma gbẹ̀gbà ló tánà mẹ́rin ma lọ sí london lọ sí america ma lọ sí beijing ma lọ sí moscow ma lọ sí paris ma lọ sí scotland gbogbo ma lọ pẹ́ accommodation èèyàn òmàdó má ti dáadí tẹ́kà máa fàfà má ṣòkúdọ́mọ̀ ní ẹbà alèdínà ohun aláàsálà ti him da imon abẹ́lẹ̀ màtẹ̀gbú àti ọ̀wọ̀ ma gbogbo màlẹ́ọ́lá ma màdú yí dúdú mànátọ̀ oyin dúdú àgbádọ́ màdẹ́rẹ̀ ma màná yí dẹkùnyọ́ láti tẹ̀yọ́lá mànátọ̀ alèdínà ohun aláàsálà ti him da imon abẹ́lẹ̀ màtẹ̀gbú àti ọ̀wọ̀ ma ọlọ́gọ́ ọga ilele dúkì akẹrẹ̀bú ọgá kékeré kàkìkẹrẹ̀bú gbó kàmú nà ọwọ́ màtọ̀wọ̀ náà ọ̀gá lè sọ́la mẹ́gbọ́n kọ́lọ̀kọ́lọ̀ àmọ́ ọ̀gá ti ní ìwọ àpò ọ̀gá lúkì ọga kuma wewu tubo obo tani obie kuma wewu pakanya kuma wewu mama tawo noni allah we mu abu tewu bele man abele kube ki koti yangu bilugo wo bie bie bie bie bie bie bie e unka nidi kalolo wo bayani ya mimale ni olowo ya mi mezai ba mimale ni ndege meju explain na jilolowo detail ma koti ya dola nyonyo male ba mo do our situation look my yola me who abu ma so le situation le who be le ko se lo kan agbo wo alladhina hum ala salatihim daimun to da bale mati bulugul maram gbogbo karatu ade hadith diure حديث 466 سيجي اتتوكو وعن إمران بن حسين أه؟ رضي الله عنه قال عاد جوج لي وانت امرون ابن حسين فهذا النبي نجم بكو بكو كده وما ريبورت ان بكو الله اول اول اول يعني كانت دي بواسير وميوش النوغا باتر كما تيجي عدو باتر ما دوكا بو ala ke jire ama ke ti yarabo ngama na ma yuzu alishia marabulana makesha yuzu madoki basu amene amene wadoki pile ami eh, pile uh, medicine uh, medical terminology kama ami doctor ayuzu si hemorrhoid magani po medical terminology ama ndo alinihu eh hemorrhoid E H-A-E-M-O-R-H-O-I-D hemorrhoid ọ̀gá àyọmọ ọjọ́ ìṣẹ́ àdókẹrẹ bóòtù ìkánà wọn ẹdẹ́ yìí bí ọkọ̀ ẹ̀bì ẹ̀bì ẹ̀yìn bí ọkọ̀ ẹ̀bì àgbà ánẹ̀yìn ìdé lolo dé lolo ikó imudu eji ohere na ya iwu iwu ya nidi ma anya zọfụrịzọ subhanallah ayụmọ ọjọọ isi ya kere bone eji ohere na ọga ya nígbà yóò mọ́ ọjọ́ fáìlù lẹ́ ohun ohun kan kẹrẹ bá sàán bí a níbi ẹnu òyìnmá àjẹ́ká mẹ́nu òyìnmá àtọ̀kẹ́ bí ẹni àmẹ́nu òyìnmá ọjọ́ ma ọjọ́ ní kejì mọ́mọ́ sí àtọ̀kẹ́ bí ẹni tó mọ́ ọ̀la ọjọ́ ní kejì mọ́mọ́ sí àdòrà ẹ̀rẹ́ ńwọ́má àjọmọ́ ọ̀la tó ọjọ́ ní kejì kẹrẹ bá máa dùn tó ọ̀gá ìbò rọ́ ìdìkìdẹ́ kẹrẹ bá dọ́ yọ ìjì akàkìdẹ́ wàtà ẹ̀tùn nàbíyà tó dẹ́nà dókì nàgá àmọ̀rọ̀ ẹ̀ má

ẹ̀rí òrùn ẹ̀yàtọ̀ ọjọ́ mẹ́ta owó ọjọ́ mẹ́ta lẹ́yìn máta mọ̀ òní papò ó nẹ̀ sọ́gọ́ ọjọ́ méjì mẹ́rẹ̀ sáwà lẹ́kọ̀ọ́ ń áté ìdíta àfi ọjọ́ lẹ́kọ̀ọ́ ń átọ́ka kò àkàmì àkàkò wọn gbọ́ tí ẹkùn ń ọ̀tá nífa abọ́là ń ẹ̀bù bọ́ kẹ́ẹ́dẹ́ bó ń arọ màmọ́ oṣù méjì lẹ́lẹ̀ èkì

ọ̀bẹ́ inú kẹrẹ bóòlì ọjọ́ kà máa ògùdún máa lọ àti ọjọ́ jẹ́ máa kẹrin mú dàdíá àmọ́ ògùdégúdí iná mẹ́mí rárí lẹ́wọ́n tí ó tún ká òtù méjì ọjọ́ ká ọjọ́ méjì ọ̀tà máa lẹ́bí mẹ́rin kíyà ìnùbọ̀ ọkàdọ́ máa máa gbọ́ àti jẹ́ fẹ́lẹ̀ lẹ́fẹ́ rọ̀bọ̀ jẹ́sí ẹgbẹ́ súnà níbi àmọ́ lẹ́mí abẹ́kà ọ̀pọ̀lẹ́lẹ́ṣà ọmọ àlọ́tàbálẹ̀

ọ̀tọ̀ owó iṣẹ́ yìí lágbàáyé fún tọ́ ìmọ̀dábalẹ̀ ní ẹni ìdẹ́gì wá tà níbi ìnílì gbogbo ìkà níbi tó fàtàltù nàbíyá sọ́lọ́lọ́ alẹ́sọ́lámání sọ́láti fàkọ́ọ̀lá níbi tó dẹ̀ gangamani kidogo mola kemuna dagonia wa in lam tastati fa qaida ama ni kidagoni eh, wana sanato ama ni wana ne dago ngbe dago kida me male ni mo peru ola méjì me ni dago ke ama ni ama ni dago dago ke lo na e eh, dago ke lo no do le loli tani ki manage dago ke lo no apa pe le si donda so le fo imam fẹ̀yìn lẹ́mtẹ̀tẹ̀tẹ̀ ẹ̀ máa ní ké dágún ẹnigi lọ́nọ́lín kọ́lì alàlọ́rìn ẹ̀wà ánẹ̀ kẹ́ sọ̀wọ̀ ìní tẹ̀tọ́àtà jẹun kẹ́ ní ká wà ánẹ̀ sọ̀wọ̀ àgáníkó ẹni ká wà ánẹ̀ sọ̀wọ̀ ẹwà ánẹ̀ kẹ́ sọ̀wọ̀ Ogwọ́ ánẹ̀ lẹ́ ọkẹ̀ àdíjì ń dọ́gbá wá.

الله أكبر الله أكبر أشهد لا إله إلا الله أما ودعاء تكفو الله أكبر ìdágbé yóò rẹ̀ ẹ̀fà tí a gbà parí súra ìdá tí mẹ́rin àdájí ìbá ẹ̀fà tí a gbà parí súra ṣọ̀rọ̀kú ìnálúdẹ̀ Allahu akbar ẹ̀rùkú ìkóyí sami ilẹ̀ níbi tí wà ní wọ́nà ọgbẹ́ oúnjẹ mú ní gẹ́gẹ́ dàtí tí wà ní wọ́nà lẹ́ ọlọ́wọ́kúnmọ́r kédàgò dága tàtẹ́dẹ́ mi bèèrè kédàgò dága tàtẹ́dẹ́ ẹfàjà fi sóra bá ẹmójì tẹ̀fẹ́ ọlọ́wọ́kúnmọ́r ojí tẹ̀dàlọ́ fẹ́ rùkú ìdọ́mọ̀ sọmi aláwọlẹ́mọ̀ hamida àtẹ́wọ̀dàrí tó dẹ̀ tó jí sí àwọn àwọn àjọ nípa fún mẹ́rán nìkó lànàní ìjẹ́dàjí àdàtí ọ̀wọ́ gẹ́lẹ̀ máa lọ sí sọ́láàtù ìmá ìmẹ́dọ́gbọ́ ẹnẹ́kọ̀ọ́gbọ́nlúlú ilé kíkọ́ ànàdágóṣìrò kó ìsìtì jẹ́dà ní ọ̀wọ́ mú dàbí ọ̀hún ìmá ọ̀hún ẹnẹ́kì sọ̀ọ̀kì ẹnìkọ́ ẹ̀sìtì jẹ́dà ní àmà àmẹ́hùn agbá ló papó ìbá ṣe wacuda bale unganibie ni fain lam tastafi e manike wane sogene ba fa ala aljambi ko okay e da kolo kane ke sowo a kolo edo kane adu sowo ye magani ko hadisi e jodu de rawahu al-bukhari hadisi ma malabisi abi hadisi girono wa an jabir radiyallahu anhu qala عاد النبي صلى الله عليه وسلم مريضا annabi ya de yude no ga kalma iyadatu sharjil ada kide ta da yi da biya da yi da biya ke kide derivation mu ce iyadatu iyadatu shi ya de yude no ga de annabi bolan ta ya de yude no ga sogo ka yomini ẹnà ọ̀gáàkà ayáde yúdó ìjẹ́bẹ̀bìnà fàníkà ní jẹ́ jẹ́ fún ọlá ìjànánà honorable Bogela Sora Alu, Awa, Awalu, Awawa, Bọ̀dàgbẹ́gì Samalama yẹrẹ ọ̀gbọ́n Samal Tálàkà. Ẹlẹ́rẹ̀ dúwọ̀ àbọ́lẹ̀ nìyí. Àwọn ẹni àrùtánẹ̀, àníbi Bọ́lá náà dé Júdẹ́ náà gádẹ̀, àníbi igi náà dé Júdẹ́ náà gáyé. Ọ̀rọ̀ ọ̀hún sọ́lé aláwẹ̀ sáádẹ́tẹ́ tààkà níbi ìlíkì àtọ̀ owó yá lóyí, ìmọ̀ lóyí ní sẹ́yà bí ní sùjọ́dà tí mo jí dákàdá lóyí aníbi alóyí àní jẹ́lẹ̀ wà lóyí kọ fara máa bè ha aníbi ńlọrọtíyàn bọ̀bọ̀ ọ̀tẹ̀ ìmúdú ńlọrọtíyàn wọ́kọ́ọ̀lá sọ́lì alẹ́lọ́rọ̀dì sọ̀wọ́ kẹ́dọ̀ yá kàdánẹ̀ ìmìtẹ̀tàtà yankẹ́ nùpáwù kẹ́dọ̀ yá kàdánẹ̀ ẹ̀mán wọ ilá ẹ̀mán ní kẹ́dọ̀ yí kàdánẹ̀ tó ìmáàn ẹ̀sọ̀wọ̀ ebìgbì sọ̀wọ̀ ó yí ọmọ èyíó pàǹkèrè ohun ẹ̀lú ṣìrùkú lẹ́tìtì jẹ́dà lóṣù dágbọ́ ọ̀wọ̀ àmọ́ kúrì dọ́mọ̀ lẹ́pàpọ̀ alùkẹ́jì rẹ̀ dọ́mọ̀ ìgbè kò yé bìṣìṣẹ́ pé yú ẹ̀ ń ẹ̀lú sọ̀wọ̀ yìí tó dábálẹ̀ rẹ̀ náà banya huka mamda sema do yiko do sijada uwulu bole ngane kama chalo yi adu yiko ngane bi do oro ti ode jamaa me bola yi waj'al sujudaka akhfadu min ruku'ika eto ima ule sujada we kichun doga ne dene min ruku'i ti ruku'i ne ko yiga da lo gbeneke iba kichun ngadi ruku'i en ki fana dago ẹ̀dọ̀ yé dàrọ̀ agbáyà nínú ọ̀rọ̀ ayé ọ̀la kò wúlù àwọn tó ọgọ́ ìtọ́ ẹnì sẹ́nẹlẹ́ ìnọ̀lá ayé ọ̀la dábẹ́nẹ̀ ìnọ̀lá ayé ọ̀la gán gbọ̀tọ̀ nkàyà kàndé ọgọ́lẹ̀ wò gbígbé tó ọ̀hún òun sẹ́nẹ̀ ẹnì kìdé òmótò rẹ̀ mọ̀ wà gẹ́nẹ̀ ìnọ̀lá ayé ọ̀la wọ́ ẹnì kẹ́ àwọn náà ẹnì kìfìrí má gbé òmótò

anewu le nizuri ti adewu akara bi laser gbogbo ti magari abe so ole eni mami mami alola do bete iye mami teme ma do bete eji e gago ke so mami do bete ruko i mami do bete e pe yuro ke mala mami do bete e bo abo ji ji pa o enwi attachment ko gwa ìtàtọ̀ ẹ̀fẹ́ máa rí ìrìn máa wẹ́tọ̀ ọ̀lẹ́ abálẹ̀ ẹgbẹ́ ìgbẹ́ abẹ́yìn àtọ̀ ọ̀lẹ́ ibẹ̀ ní kòmí àjádó máa yíwò bó kòmí àdìkàrà tó mọ́ bàkà ló sí ẹ̀jì àdí ọ̀pọ̀ owó àná òkàkẹ́ àmì máa lẹ̀mí mà dúpẹ́ destruction ló wáyé ọkọ̀ òkàmí máa lẹ̀mí kò mọ́ pàbó yaké wàkítọ̀ ó lọ ayádó rẹ̀ ní ọkọ̀ akàtẹ̀gbé kọ̀kọ̀ ayá tánà ẹbá ọ̀wọ̀tú bá ṣe sí lèrúbí abájú yọ́ àwọn akàtẹ̀kọ́ ìṣẹ́gun wàtí gbogbo olùgbò rẹ̀ ìyàkọ̀ túbí òyìn làmójú òdù náà tó wà ní oníjẹ́ ní pẹ̀tùrà nígbà lérí ìbára ní àkókò ọlàbalẹ̀ rẹ̀ wàtí jama àwọ́dù bí láì sọ́dí láàrin mímí náà ṣe kọ́ni rọjí ìmà tánà bẹ̀yà náà máa pọ̀ tó ní àná ń kààlà kéjì mẹ́ kààlìgálà alùmátọ̀ ọ̀yọ́ ọkọ̀ àbẹ̀jẹ́ òmọ́tò ọjọ́sìn mẹ́kà náà lóde èyí tí wọn kà máa mọ́lẹ̀ ní ìdúmà tí ní jùmí wọn agbóhùtánẹ̀ haram àgbóhà wọ́lá tó yíyàn mọ́lẹ̀ mi gbọ́ màmá Akunaka peoroi, mami computer ka bioko. Explanation ni kuka exactly. Ogele ni se ni explain. Ama to don mama je me do ko yoni. Eh adubu ke mani ke tijera. Yesu ruku inna jana lawa sogele na kiduke maji. Alhamdulillah alku katete ogele mo kumaka. Ogele le computer mo ka yoni. ẹnu bí díẹ̀ mi yẹ pẹ́gbẹ̀ ikú mi yẹ kàáhùn yẹ ọ̀ṣẹ́pẹ́ṣẹ́ lọ ìmá ti yí èmì àjáta ìmá múlẹ̀ lọ ọ̀bùnú ọjọ́ mi wà dá abúmọ̀ aṣọ mọ́tò ní mi kò ta dùn àmú nẹ̀dẹ́ ìbẹ̀lẹ́ náà àwọn dùn sọ̀bàlàmà yóò kọ́ ẹ̀dọ̀lẹ̀ dùn wọn mọ̀ nẹ̀dábẹ̀ta imú ẹnu yẹ́ rídàn ẹwọ́ ànáhùn ní gbogbo ẹ̀kọ́ máa jẹ ogun gbogbo ẹ̀kọ́ máa jẹ ọkọ̀ ẹwọ máa ẹ̀sí mẹ́ba I want to observe my prayer and that my prayer will be abnormal not as you all know because I am in condition that I, I will not pray normally as every one of us do so I want to observe the prayer in vehicle or with my moto. In your in case of anybody seeing me, make a demonstration that is strange to you, and you would, you would think over me that this one is a madman or something like that. Ẹ̀sán ọ̀wọ̀, ọ̀wọ̀ ìrẹsẹ̀ ọ̀yà yá ń ṣe náà kò lẹ́yìn ukose anachouma mbeke no ma manya manya dekma dake yato ni mbo mama na dini ni manya mati i ana dini na kwa kile amda aguga munu munu munu munu makurala for shada la ilaha illallah shada na muhammad my driver this one is doing something here no be madman be mad you madome eh ho Wọ́n àìkọ̀ọ́kọ́ jọ kàtún. Ìkọ̀ọ́kọ́ jáde ni. Ọmọ ìlú dáyú, kí ẹ̀dá inú mẹ́tẹ́. Bọ̀tẹ́mdà ọlẹ́ ìfúlẹ̀ ìdákẹ́sẹ́ ni, ọ̀pàkó owó rẹ̀ lọ. Bébì tàbàpà wọ́n tí ni máa wọ́n ní ní tẹ́kùnmọ́ ọjọ́ yíò mà. Ó dàbálẹ̀ àmà níbi kàtẹ́dẹ̀. Wà ilá fa áhùn mi ìbá a ẹ̀má nìkẹ́ ní ẹ̀sìn ìyímá ò, ìyímá ò ṣe tó yí, ọmọ ẹ̀yọ́ yúkù مزيري ماهي واجعل سجودك أخفض من ركوعك sujada weki je doga ne dene ti ruko ile bi mana janka de o moto fiti abe ki oko yele fiti yi dogbe e do ya kadu magale ko sit belt di mi e ko ya kado ti te ga dogwa ke se sujada mo ngatin en kanibi àpapọ̀ ní òrùkú ìkà tí jẹ́dà wẹ́ ó yíyẹ̀ kí wọ́n ga nẹ̀dẹ̀ẹ̀dẹ̀ ti rùkú ilẹ̀ rùkú ìkídàtẹ̀ tọ̀ ìjẹ́dà ní mẹ́gánikú àǹtìfà omi ìmá a wọ̀jẹ́ á ń sùjúdẹ́ká àpapọ̀ ní òrùkú ìkà رواه البيهقي وصححه أبو حاتم إمام بيهقي بواي أبو حاتم يسعي sàhábí àníbì kọ̀lá ẹ máa kí mo kó àlò sàhábí ìgbó òṣónúkà níbi ìdágbò na ohun lẹ́hùn ìkanú nàgánìkó but àtẹ́wọ̀n àkánìbìkà ẹ̀hùn kí bẹ́ẹ̀ kí àbúnàbí hàtì kàrí ha hàtì oyé ni mo sọ yí وعن عائشة رضي الله عنها قالت رأيت النبي صلى الله عليه وسلم يصلي متربعا ولي النبي صلى الله عليه وسلم في عشره تربي أو تربي ده وقواتها يجد تبال من معي تولي لنا نبي جلس متربي وقواتها مفترشة وما دولا وقوله تولي لنا نبي جن إيه كان متربي كرمي يكون فاهم الله مولانه na gane ko ɗan yi balwa wuri ka ne da ya kawo sogori ne bi larura ọ̀gádẹ́ fóhun ìṣọ́gọ́ ìyàjì ìmágábálẹ̀ nọ́mà ìyàkà níbi káṣọ ìṣọ́bùl kọ̀dẹ̀mí ní ẹgbà tẹ́yà ìṣọ́bùl kọ̀dẹ̀mù ọmọ rẹ̀ yóò yọ yìí ló ta ní wà òyìn

ike a egwudọ libido dago oge ka ahụ gabụdọ ụgbọrọ mụtọrọbi anyarị iftirash tọ ojú ọgbọ́n máa nẹ̀rẹ́ jódó wọn ní wọn náà ó ti kálá kàrà fún gúrẹ́ wassalamu alaikum wa